ó lágbára o ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀dọ́mọkùnrin ọ̀daràn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní adélẹ́yẹ ayọ̀mídé ọmọ ilé ẹ̀kọ́ gíga fúnáàbù kan ní ìpínlẹ̀ abẹ́òkúta lọ́hùn-ún ní ìpínlẹ̀ ògùn òun lọmọbìnrin tí ó jí gbé tí ó sì gbẹ̀mí ẹ̀ orúkọ ọmọbìnrin ọ̀hún ni christiana wọ́n ní nígbà tí ó ti di pé wọ́n jí ọmọbìnrin ọ̀hún gbé ni àwọn tí wọ́n jí gbé ti fi whatsapp ọmọbìnrin ọ̀hún bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ láti lè béèrè owó tí wọ́n ń pè ní ransom nígbà tí wọ́n ń bá wọn tàkúrọ̀sọ lórí bí wọn ó ṣe san owó kásáàmọ́ fa ọ̀rọ̀ gùn ọ̀dọ́mọkùnrin tẹ́ ń wo àwòrán ẹ̀ tí wọ́n pe orúkọ ẹ̀ ní adélẹ́yà yọ̀mídé yìí ni ọwọ́ ti tẹ o tó sì ti jẹ́wọ́ wípé òun lòún jí ọmọbìnrin girlfriend ọ̀hún gbé lóòótọ́ tí òun sì pa òun sì bo òkú ẹ̀ mọ́lẹ̀ sínú àgbàlá inú ilé ibi tóun gbé ìyẹn kọ́ńpáàndì àwọn ọlọ́pàá tó tún fi ọ̀dí ìkókò ẹ̀ síwájú sí níyì tí ó tún padà jẹ́wọ́ wípé ní ọdún 2018 òun jí ọmọbìnrin kan náà gbé tí òun sì pa á nígbà tó di 2020 ó tún pa àbúrò ara àtọ̀dọ́ tiẹ̀ ìwọ ọmọkùnrin yìí ah ó di èèyàn mẹ́ta tí ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin yìí ló gba ẹ̀mí wọn nítorí ìkíni ìjẹyàn gbọ́dọ̀ ríru ọmọkùnrin yìí kí èèyàn fi ojú wò wípé ó ṣeé ṣe kó jẹ́ bí apààyàn síbẹ̀síbẹ̀ àwọn agbófinró ṣì ń tún ṣe ìwádìí wọn lọ síwájú sí kí wọ́n lè tún fìdí gbogbo nǹkan múlẹ̀ ṣinṣin kó tó di wípé wọn ó ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún un. Ah! ẹ wò ọmọbìnrin arẹwà kristiana yìí ló ti gbẹ̀mí ẹ̀ dànù ọmọbìnrin tó yẹ kírú àwọn ọkùnrin gidi kárí aláfẹ́ fi ṣaya ọmọkùnrin táwọn òbí ń gbìyànjú láti rán nílé ẹ̀kọ́ tó tó bá parí ó padà ó kórè oko wálé ọmọbìnrin tó jẹ́ wípé tó bá parí ẹ̀kọ́ ẹ̀ tán tó bá débi tó yẹ kó dé yóò tún jẹ́ ògo àti ìdùnnú fún orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ̀yin òbí gbogbo yín mo bẹ̀ lórúkọ ọlọ́run elédùnmarè ẹ ṣí ẹ fídíò yìí ẹ ṣí ẹ fídíò yìí káwọn ọmọ yín lè rí ẹ ṣọ́ra fún ẹni tẹ́ ò mọ tẹ̀lé ẹ má jẹ́ kí wọn ó gba ẹ̀mí yín lójijì ah ikú òjijì ò ní pa wá o ẹ ṣí ẹ fídíò yìí kẹ́ sì tẹ̀lé péèjì mi ẹ ṣé.